ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè tí à ń pè ní Life World Radio Broadcasting mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi níbikíbi tí ẹ wà lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin ní orúkọ Jésù Kristi mo sì tún fẹ́ kí wa wípé a kú ìbẹ̀rẹ̀ ọdún tuntun mo gbàdúrà wípé ẹ̀mí wa yóò ṣọ̀pọ̀ ọdún láyé àti ní àlàáfíà ara lónìí gẹ́gẹ́ bí ìṣe wa a ó máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa ní orúkọ Jésù Kristi a dúpẹ́ fún àkókò mìíràn bí eléyìí tí ẹ fún wa láti gbọ́ àti láti sọ ọ̀rọ̀ yín bíbélì wípé jẹ́ kí ẹni tí ó sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ Ọlọ́run mo gbàdúrà wípé kí ẹ fi agbára ọ̀rọ̀ yín wọ̀ mí kí ẹ fi kún mi tó bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n lè kún fún orí ọ̀fẹ́ àti agbára ọ̀rọ̀ yín kí ẹ sì fi òye ọ̀rọ̀ yín fún gbogbo ọkàn àti etí tó ń gbọ́ mi àti pé ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí pé orúkọ yín kó di àyìnlógo ní orúkọ Jésù Kristi olúwa wa ni mo gba àdúrà àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n máa bá yín sọ̀rọ̀ lórí òun ni mo pè ní gbígbé ìgbé ayé ìrònúpìwàdà tòótọ́ gbígbé ìgbé ayé ìrònúpìwàdà tòótọ́ ẹ a máa wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a rí nínú ìwé ìrere ti Lúùkù ẹ orí kẹta láti ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kẹsànán ìwé ìrere ti Lúùkù orí kẹta láti ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ ìkẹsànán ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ọdún kẹẹ̀ẹ́dógún tí ọba Tíbéríù ti wà lórí oyè nígbà tí Pọ́ńtù Pílátù jẹ́ gómìnà Jùdíà tí erodu jẹ́ baálẹ̀ Gálílì tí Fílípì arákùnrin rẹ̀ jẹ́ baálẹ̀ Ituria àti ti agbègbè Tirakoniti Lisaniu jẹ́ baálẹ̀ Abilene Anasi àti Káyáfà sì jẹ́ olórí àlùfáà Jòhánù ọmọ Sakaraya gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní aṣálẹ̀ tí ó wà ó bá ń kiri gbogbo ìgbèríko odò jọ́dánì ó ń wàásù pé kí àwọn ènìyàn ronúpìwàdà kí wọ́n ṣe ìrìbọmi kí ọlọ́run lè dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èyí rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé ọ̀rọ̀ wòlíì àìsáyà pé ohùn ẹni tí ń ké ní aṣálẹ̀ ẹ la ọ̀nà fún olúwa ẹ ṣe ojú ọ̀nà tí ó tọ́ fún un láti rìn gbogbo ọ̀gbun yóò jẹ́ dídí gbogbo òkè àti òkè kéékèèké ni yóò jẹ́ rírẹ̀ sílẹ̀ a ó tọ́ ibi tí ó bá ṣe kọ̀rọ̀kọ̀rọ̀ a ó sì sọ ọ̀nà tí ó bá ọ̀nà a ó sì sọ ọ̀nà tí kò bá dán tẹ́lẹ̀ di dídán gbogbo ènìyàn ni yóò rí ìgbàlà ọlọ́run johannu ń sọ fún àwọn ènìyàn tí ó jáde lọ ṣe ìrìbọmi lọ́dọ̀ rẹ̀ pé ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín ta ni ó kìlọ̀ fún yín láti ṣe láti láti sá fún ìbínú tí ń bọ̀ ẹ fi hàn nínú ìwà yín pé ẹ ti ronúkúwàdà ẹ má ṣe bẹ̀rẹ̀ láti máa rò nínú ọkàn yín pé a ní Abrahamu ní bàbá nítorí mò ń sọ fún yín pé Ọlọ́run lè gbé ọmọ dìde fún Abrahamu láti inú òkúta wọ̀nyí ẹsẹ̀ kẹsàn-án a sì ti fi àáké lé gbòǹgbò igi báyìí nítorí náà igi kígi tí kò bá so èso rere ni a ó ké lulẹ̀ tí a ó sì fi dáná ẹ̀kẹ́ hallelujah kí ni à ń pè ní ìrònúkúwàdà ìrònúkúwàdà òun ni ṣíṣe ìyípadà ọkàn tàbí ìpinnu tuntun lórí ohun kan eh, ní àkókò kan fún àpẹẹrẹ ẹni tí ó pinnu pé òun ò ní jáde mọ́ àbí pé òun ò ní purọ́ mọ́ ní àkókò kan torí pé ó rí ìmọ́lẹ̀ tuntun kan tó dẹ̀ ṣe ìpinnu bẹ́ẹ̀ tó dẹ̀ dúró ti lórí ìpinnu yẹn òun ni à ń pè ní ìrònú pìwàdà tá bá ń sọ nípa tòótọ́ tòótọ́ yìí òun ló ń ṣe òun ló ń ṣe àlàyé ní kíkún lórí nǹkan tí ìrònúpìwàdà jẹ́ àti lè sọ báyìí wípé tòótọ́ yìí ó lè túmọ̀ sí ìpinnu jíjẹ́ olóòótọ́ sí ìyípadà ọkàn tàbí ìpinnu tuntun tí ènìyàn ṣe láì yẹsẹ̀ lábẹ́ àkòrí àbí àkóso bó tilẹ̀ wù kó rí nínú ẹsẹ̀ nínú ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà ní ẹsẹ̀ kínní a lè rí àwọn ọba àwọn olóṣèlú àti àwọn àlùfáà ńláńlá bíi ọba tíbéríù gómìnà pọ́tù pílátù ẹ́rọ́dù baálẹ̀ galilei fílípì baálẹ̀ Etruria àti ti agbègbè Tirakoniti a lè rí Luciana baálẹ̀ Abilene bákan náà ni a lè rí Anasi àti Kayafa tí wọ́n jẹ́ àwọn olórí àlùfáà ní ẹsẹ̀ ìkejì a lè kíyèsí wípé Jòhánù ọmọ Sakaraya ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní aṣálẹ̀ tí ó wà ẹ̀kẹ́ aleluya ẹ kíyèsí wípé àwọn ọba ńláńlá tó wà láàfin wọn ò gbọ́ ohùn ọlọ́run àwọn gómìnà pàtàkì pàtàkì nínú ilé tó rẹwà tí wọ́n gbé wà wọn kò gbọ́ ohùn ọ̀rọ̀ ọlọ́run àwọn baálẹ̀ baálẹ̀ lórí ìṣàkóso ìjọba wọn wọn kò láǹfààní àti gbọ́ ohùn ọlọ́run ṣùgbọ́n ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run wípé Jòhánù ọmọ Sakaraya tí ó wà nínú aṣálẹ̀ ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìwọ tí ò ń gbọ́ mi bóyá àwọn ènìyàn ti rò ọ́ pin nítorí pé o ò lówó lọ́wọ́ nítorí pé o ò sí ní ipò aláṣẹ ìwọ pàápàá o ti wá rò ara rẹ pin bóyá o tiẹ̀ ti wà bóyá o wà nínú aṣálẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ti ṣe ń sọ̀rọ̀ yìí nítorí ohun tí òun là kọjá mo ní ìròyìn ayọ̀ fún ọ ìròyìn ayọ̀ tí mo ní fún ọ náà ni wípé ní lọ́wọ́lọ́wọ́ mo ti ṣe ń sọ̀rọ̀ yìí ohun olúwa lè yóò tọ̀ wá fún ìyanu àti àánú ńlá fún ìyípadà fún ìbápàdé ayé fún ìgbé ayé fún ọ̀rọ̀ Ọlọ́run tó máa yí ayé ẹ̀ padà pátápátá ìmúlẹ̀ ọ̀rọ̀ yẹn máa retí ó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ayé ẹ̀ ó sì ní ẹ̀rí ní orúkọ Jésù Kristi. ohun tí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tó tọ́jú àánú ọmọ Sakaraya lọ ní aṣálẹ̀ jẹ́ òun ni o òun ni ohun ìpè fún iṣẹ́ ìránṣẹ́ bóyá ìwọ tí ò ń gbọ́ mi yìí bóyá ọlọ́run ti ń kọ sí ẹ fún àti bí ọdún tó ti pẹ́ àbò fún bí ọjọ́ púpọ̀ sẹ́yìn tí ò ń sá fún iṣẹ́ àbí fún ìpè ọlọ́run àkókò mo fẹ́ kó rí wípé àkókò mìíràn nìyí fún ọ mo dẹ̀ fẹ́ kó rí pé ọlọ́run ló rán mi sí ọ láti lè pe àkíyèsí ẹ padà láti padà sí ọ̀dọ̀ ọlọ́run láti lọ tẹ́tí láti gbọ́ ohun ìpè ohun iṣẹ́ ìránṣẹ́ èyí tí ọlọ́run ń pè ọ́ sí mo fẹ́ kó mọ̀ pé ọlọ́run jẹ́ olóòótọ́ ọlọ́run ò lè pè ọ́ kó fìyà jẹ ọ́ o lè máa ro oríṣiríṣi bóyá ibi àkókò tá a wà yìí àti bákan tó bá fi iṣẹ́ sílẹ̀ tó bá ṣe tọ́lọ́run bá pè é ní tòótọ́ lọ jẹ́ ìpè ọlọ́run ní agbára ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ṣùgbọ́n kí n tó máa lọ mo fẹ́ kí ẹ jẹ́ kí mo fẹ́ kí o mọ̀ wípé tí ìwọ tó ń gbọ́ mi yìí tó bá fẹ́ ìbéèrè tàbí òun fẹ́ ìmọ̀ràn tàbí òun fẹ́ ìrànlọ́wọ́ àdúrà àbí ọ̀rọ̀ ìyànjú mo fẹ́ kí o pè mí sórí aago plus two three three two four six eight four six seven seven four plus two three three two four six eight four six seven seven four tàbí kí o kọ̀wé sí mi wọlé ẹni ọ̀wọ̀ wọlé ẹni ọ̀wọ̀ seven nine two at gmail dot com wọlé ẹni ọ̀wọ̀ seven nine two at gmail dot com mo gbàgbé pé ní orúkọ Jésù tí a ó tún máa pàdé bí a ti ṣe ń pàdé iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ní orúkọ Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn etí àti ọkàn tẹ́jẹ́ kó gbọ́rọ̀ ní wákàtí yìí mo dúpẹ́ tó nípa ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí tí wọ́n ti gbà tó bí ọ̀sẹ̀ méjì bí ọ̀sẹ̀ mẹ́ta mo gbàdúrà gbogbo ọkàn tó ti gbọ́ ọ̀rọ̀ yìí pé kẹjẹ́ kí ọ̀rọ̀ yìí kó ní ipa ńlá nínú ayé wọn nígbà tá pàdé ní ọjọ́ mẹ́jọ ká fi ayọ̀ àti oore ọ̀fẹ́ ńlá àti ayọ̀ ńlá ká fi pàdé nígbà tá a máa ṣe alábàápín èrè yín adúpẹ́ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín. Papa. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe o. Oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ọba tó ayé àtọ̀run. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pépélé fún wa. ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.